ليس من كونه رد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أدعوكم الله سبحانه وتعالى ọba èyí tí ọpẹ́ òun ló ti gba èrò rere gba ẹ̀dá ọmọnìyàn ìgbà tó dá wa sáyé ọlọ́run subhanahu wa ta'ala tó gbèrò dídá ọmọnìyàn sáyé ọlọ́run ọ̀fẹ́ ká máa gbé bẹ́ẹ̀ nígbẹ́ níṣẹ̀mí pákáleke ọ̀fẹ́ kí ìbàjẹ́ kó gba orílẹ̀ ayé ọ̀fẹ́ kí alágbára kó máa mú àwọn ọ̀lẹ kó máa mú wọn tìbàkù ọ̀fẹ́ kí àwọn tí wọ́n rò wípé àwọn ga kí wọ́n máa tẹ àwọn tí wọ́n wò pé wọ́n ga kí wọ́n máa tẹ̀ wọ́n lórí ba ọ̀fẹ́ kí àwọn kó pera wọn lọ́gàá kí wọ́n mọ wọn kan lẹ́rú lémọ́nẹ́sìn ọlọ́run sọ fún anábì wa adam wípé rẹ̀ anábì adam inni ja'ilun fil ardi khalifa èmi ọlọ́run èyí ń dá sórí ilé ayé ẹnìkan tí wọ́n máa lo orí ilé ayé láti lọ́ọ́ máa jẹ́ àrólé níbẹ̀ ja'ilun fil ardi khalifa. ọlọ́run ní dáàrú lé sórílẹ̀ ayé ìlàáfà ta ni ànábì ádámù fẹ́ lọ ṣe lórílẹ̀ ayé àrólé ta ló fẹ́ lọ máa ṣe lórílẹ̀ ayé ọfẹ́ lọ máa jẹ́ àrólé fún ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tọ́jọ́ ẹ̀mọ tó fi dán kọ́lọ̀ ọmọ máa ojú ọlọ́run wa ta'ala lórí èrò ọlọ́run lórí kó lè máa júwe ọmọnìyàn tí ohun tí yóò máa jẹ́ oore àti bùkún fún wọn nílé ayé wọn àwọn màlẹ́kà níjọ́ náà tí kò yé wọn nítorí wípé àwọn náà ti bá wọn kan tẹ̀mí rí ṣáájú ànábì Adam alayhi salatu táwọn wọ̀nyí ti gbé orílẹ̀ ayé tí wọ́n ti lò lálòbàjẹ́ nígbà tí kò sí ìdarí fún wọn kò sí ìṣe ètò ìdarí àgbékalẹ̀ bí wọ́n ṣe máa ṣe nílé ayé wọn kọ̀sọ́gbékalẹ̀ fún wọn níjọ́ náà wọ́n ṣẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ ìpolúkúmusu ìpayí kéke ọ̀nbẹ lórílẹ̀ ayé nítorí pé kò sí ètò ìdarí kò sí ṣèlú kankan lórílẹ̀ ayé níjọ́ náà èyí ló mú àwọn màlẹ́kà máa sọ fọ́lọ́hun pé àtẹ̀jẹ̀ ànùfíà man yusidu tíri ọlọ́run tó fẹ́ dá sórí ilẹ̀ ayé àwọn tí ọlọ́run máa balẹ̀ jẹ́ wòye sìnkú dìmáà tí wọ́n lọ máa tẹ̀jẹ́ ara wọn sílẹ̀ sáwọn ló fẹ́ dá sórí ilẹ̀ ayé ọlọ́run subhanahu wa ta'ala ó láti fún àwọn màlẹ́kà pé iṣẹ́ yìí ọmọ èmi òun lọ́lọ́run subhanahu n'otu ta'ala ló ti lérò ó gbà lérí ilé ayé ọmọnìyàn àtọmọnìyàn tí ń gbélé ayé àti bẹ̀rẹ̀ ti ní ààtò ayé wa kọ̀gbẹ́nu ẹnì kankan kọ́sọ̀ orí wa ta'ala àtẹ̀dá wa sáyé láì ṣe àgbékalẹ̀ ètò bá ti ṣe wa lórí ìṣe ìlú ìtò ìlú ìdarí ọmọnìyàn òun lọ síbi tí ó jòrè fún wa láyé wọn àti àkìyàmọ̀ wọn lọ́lọ́run fi rán gbogbo àwọn ànábì ọlọ́run ọba yìí náà la ọpẹ́ fún látara àánú rẹ̀ lórí wa àtìkẹ́ rẹ̀ lórí wa ẹ̀yin ọpẹ́ wa àti àsàlátù fún aṣọ́jú ẹ̀dá ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run subhanahu wa ta'ala kọmọ bá ẹ̀dá ẹni tọ́lọ́run subhanahu wa ta'ala tó tó wà ní ìwọ̀n tó wọ̀n sí láàrin àwọn òṣèlú kan tó ṣe àpéjù lórí ìdarí ọmọnìyàn tó gbé wọn lùgbẹ́ àti ìṣèlú kan tó ṣe àṣẹ ètò lórí ọmọnìyàn tó jẹ́ sí pé kò tiẹ̀ fà wọ́n kúrò láàyè ibi tí wọ́n wà òun lọ́lọ́run fi rán aṣíwájú ẹ̀dá yìí sallallahu alayhi wa láti wá lò fún ìdarí ilé ayé ọmọnìyàn òun lọ́lọ́run subhanahu wa ta'ala ní juwa níwe nínú àyà kan nínú suratul A'raf tí ń juwe wípé ànábìwa Muhammad ọlọ́run ṣe ní ìró òdùnnú fún wa lórí ìtòlé ayé wa tó ń ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ kan ta ti bára wa sọ ṣáájú ó túmọ̀ wípọ́ wá láti wá tòlé ayé wa kìí ṣe kìkìdá ọ̀rọ̀ sáàtì láyé bí ẹ̀sìn sáàfin ní àlìkìyàmọ̀ nìkan òun kọ́ lànà wa ṣe láyé nìkan kọ́ ọwọ́ àtòlé ayé ọmọnìyàn òǹlọ́lọ́wọ́ fi yé wa ní suratul A'raf àtìgbọ́ àtìṣe àtìrò òun ni kọ́mọnìyàn ó wò wípé ànábì wáyé nìkan láti wá ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fọ́mọnìyàn òun nìkan kọ́ wáyé wá sí ọwọ́ ayé wá ṣàlàyé bọ́mọnìyàn ó ṣe lójú rere ọlọ́run àti báwọn ọmọnìyàn ó ṣe tolé ayé wọn láàrin ara wọn tí wọ́n fi rere ọlọ́run ṣùgbọ́n torí wípé ìtí papà á sí lọ́nà méjèèjì òun lójú rere ọlọ́run òun lọ́mọ nìyẹn fi ń rò wípé jìkì bẹ́ẹ̀ nìkan òun lànẹ́bì yí sí láyé àti ń láàrin ara wa sáàbì ṣèlú láàrin ara wa sáàbì gbáyé gbádùn nítorí ó gbé ka orí sáàtù fi lójú rere ọlọ́run òun sáàbì ṣèlú sáàbì gbáyé gbádùn tí ń jẹun tọ́lọ́ ní àtòrí ẹ̀wà ṣe ó gbé kárí ojú rere ọlọ́run subhanahu wa ta'ala ni ànábì yìí olọ́lọ́run júwe fún wa nínú ẹsẹ̀ wúrà alukur'an suratul A'raf àyà ìkẹtàdínní ọgọ́ta lẹ́yìn ọgọ́rùn kan ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ní alladhina yattabi'una ar ọlọ́run ní gbogbo àwọn ànàbí yẹn òmíjà gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé òjíṣẹ́ kan kíkì ọlọ́run àtọ̀nà ọlọ́run kọ́ máa bá òjíṣẹ́ tó tún jẹ́ ànábì kẹsẹ̀ gbogbo ẹni ó jó jíṣẹ́ kẹsẹ̀ gbogbo ẹni tó jẹ́ ànábì òun ni wọ́n ń jó jíṣẹ́ ṣùgbọ́n gbogbo ẹni abọ́pẹ́ ló jíṣẹ́ òun là nábì bí oyè méjèèjì òun la tọ́jú ẹ̀dá ànábì wa Muhammad òun lọ́gbà ọlọ́run láwọn tí wọ́n ń tẹ̀lé àròsúlẹ̀ nàbí yẹlùmíyà òjíṣẹ́ èyí tó jẹ́ ànábì alùmí ẹni tá a jẹ́ kọ́rọ̀ rẹ̀ kó tojú fún àwọn èèyàn nítorí wípá wa la màámọ̀ ọ̀rọ̀ lágbára látọ̀dọ̀ wa wá a fi mọ̀mọ́ láì tẹ́wèé síwájú ẹnìkan a fi mọ̀mọ́ láì tẹ́tíra síwájú ẹnìkan a sì gbé dìde omíyàn níbi ó dìde kọ̀ kọta. ẹ̀kọ́ kan ṣùgbọ́n gbogbo nǹkan òun làwọn ọlọ́run fi máa wípé ẹni tá a ní kee wá mọ́ solùkọ́ ẹ̀ kèé solùkọ́ ayé yìí ìmáàmù madrasatin tanzilu alimuha wọ́n máa kọ́ra kataba òjíṣẹ́ ẹ̀dá Muhammad ìṣẹ́ ọlọ́run ọlọ́run máa bá a. òun la síwájú òun lolùkọ́ àgbà fún ní ẹ̀kọ́ tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún ó jó olùkọ́ tó ju gbogbo olùkọ́ lọ bó ti jó lójú dúdú tálùkùránù sọ tí ò jáde nínú ilé ẹ̀kọ́ kan ṣùgbọ́n wọn ọlọ́run kẹ tanzil àlùmọ́à ẹni tí ń kọ́ àní ó máa sọ̀kalẹ̀ látòkè ọ̀run ìtú fi ń kọ́ òkè ọ̀run náà ní ti wá àdébìsá aránsìn yìí tọ́wájú ẹgbẹ́ ṣẹṣẹ ìlú ayé ayé yìí ما قرأ كتب فيها ولا كتب أو منها ولا كتب akatira kan a kọjá bẹ́ẹ̀ a ka pé kápọ̀ nǹkan lẹ̀ ká má bàa gbàgbé ọlọ́run kejì bẹ́ẹ̀ lọ ọlọ́run láwọn tí wọ́n wá na tẹ̀ lánàbì yìí ànábì yajidunahu maktuban ní fi tawrat ọlọ́run dojú kọ àwọn tí wọ́n jẹ́ àwọn na nàṣọ́ra ati yahudi tí wọ́n wá gbọ́rù yà nẹ́bì tí wọ́n tẹ̀lé ọlọ́láwọ̀ tí wọ́n tẹ̀lé tí wọ́n tẹ̀lé tí wọ́n ti bá lákọọ́lẹ̀ ìdá oun um fi tàwrà nínú tàwrẹ́kà wọn ìnjí tí wọ́n bá nínú ìnjí ọlọ́run ní kílà nẹ́bì yìí wá ṣe fún wọn kí lọ sí láyé kálẹ̀ mọ̀ wípé kìí sọ̀rọ̀ ẹ̀sìn nìkan òun là nẹ́bì wáyé ó wá máa fi dáadáa kọ́ wá máa fi kọ́ àwọn ènìyàn wòye ní haúnà na àwọn akẹ́kọ̀ọ́ wá máa kọ̀ fáwọn èèyàn gbogbo wa bàjẹ́ wòye ìlú làwọn gbogbo tó dùn tọ́já kọ́ máa ṣe lẹ́tọ̀ fún wa ìṣèlú ni ẹ máa jẹ yìí òun fáwọn tí wọ́n bá darí wa nìyẹn wọ́n á gbọ́dọ̀ máa wọ lójúmọ̀ náà pé kìíní ni ó mọ̀ owó wáyé olóòmòwó wá sínú ìjọba wa kìbá ń jẹ́pa lára fáwọn tí wọ́n ṣèjọba lé lórí ìṣèlú tó láàyè tí ò fi darí tọlọ́hun tí ò fi ṣe nìyẹn irú ẹ̀kánà lẹ́bí wá ṣe ọwọ́ àṣẹṣèlú débi pé gbogbo ohun tó lè fàwọn ènìyàn lára nílé ayé wọn ó mú jìnà sí wọn ohun tó lè jẹ tí ó kara wọn láǹfààní òun ló ṣe lẹ́tọ̀ọ́ fún wa òun ló wá ṣe lẹ́tọ̀ọ́ wọ́n yóò hàrùmọ̀ àlẹ́yìn alkàbáyì gbogbo tó burú tí ọ̀dá nínú ìṣèlú ànẹ́bì tó wá ṣe ànẹ́bì sílé ìwọ̀ fún wa wọ́n yóò tọ́ àánihun ìsìráhùn gbogbo ẹrù ẹrù ẹrù ẹrù ńláńlá tí bẹ lórí àwọn èèyàn ojú tí wọ́n lè tà tẹ́rù gbèsè ó fi kó lọ́rùn wọn tí wọ́n fi kúrò lọ́dàrán ọ̀dàrán ènìyàn nínú ilé ayé wọn ànábì wájú wọn níwèé ìṣèlú lè níyì wal aghlal allati kanat alayhim sẹ́kẹ̀sẹ̀kẹ̀ ìwà tí wọ́n lè tí ó bí máa ń fẹ́ lọ́wọ́ máa ń fẹ́ lọ́rùn ìtinimọ́lé àìlómìnira ìjáde síbi tó wuni nínú àwọn àwà ìṣesí kan tó lè kó wọn sí ànábì wa tún sẹ́kẹsẹ́kẹ ẹ̀yà ó tún kúrò lọ́wọ́ mania. ní tìtorí àti fi èyí tọ́da nínú wà ó júwe rẹ̀ fún wọn sẹ́kẹsẹ́kẹ ọ̀ràn ó tún kúrò lọ́rùn àwọn ọmọnìyàn ó pe ìjọmọlúwàbí tòótọ́ sínú ilé ayé wọn bá a bá gbọ́ àyà yìí dáadáa yóò yé wa dájú wípé sáré bí wá ṣe láyé ọwọ́ á rí sí ọ̀ràn ẹ̀sìn wa bá ṣe táàfìrálì kìámà dé sí ó sì wá rí sí ọ̀rọ̀ àtúndé ayé wa tí yóò rìn ẹ̀sìn wa lọ́wọ́ táàfìrí àlìkìámà wa táàfìrí bẹ̀ dé sí ọlọ́ni pàdánù ní àmànù ọlọ́ni gbogbo àwọn tí wọ́n bá wá gbà nẹ́bì yìí gbọ́ tí wọ́n gbọ́ tá a fi tí wọ́n gbé ìṣèlú ayé wọn lérí tá tí wọ́n gbé kárí tá àgbàrú tí wọ́n gbé títò bí fún tọ́lọ̀ òjíṣẹ́ tí wọ́n kàrán sí fún un tá a fi rán ọlọ́run nírúfẹ́ wọn ni tọ́pọ̀ onúra lẹ́bi àwọn ni wọ́n tẹ̀lé ìmọ́lẹ̀ tí wọ́n tẹ̀lé mọ́lẹ̀ tá a kalẹ̀ fún láti fi sílé ayé wọn ọlọ́run ní wọlé ìka umul muflihun ọ̀kẹ́ yí kọmọ bá sọ́jọ́ ẹ̀dá ànábì Muhammad ẹ̀yìn àsàlátù wa yìí àsàdúwà fún gbogbo àwọn tí ọlọ́run ṣe ní atọ́nisọ́nà tí atọ́kùn ti sàdúwà fún gbogbo àwọn bàbá tí wọ́n ti dárúkọ wọn nítorí àsìkò gbogbo wọn náà la sàdúwà fún àwọn tí wọ́n ti bá àlùkè àmọ́ nù wọn ọlọ́ba ni kẹ́ wọn àwọn tí wọ́n kù láyé ọlọ́ba ni ṣàánú wọn jẹ́gunlẹ̀ tí wọ́n náà dáa ọlá àti tóbi ọlọ́mù ah, wọ́n bí ọlọ́run fún àwọn onígbọ̀wé ètò yìí tí wọ́n ná nínú tọ́lọ́run subhanahu wa ta'ala tó fún wọn táyé fi ń jẹ àǹfààní látara gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àlùfáà wa tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run fún wa àti wá sí wọn tí àwọn ọmọ kíw táwa náà ń rọ́ ọlọ́run dákun èyí tẹ̀ ń ṣe yìí ọlọ́run pẹ́sàlá ìjẹba nínú ìwé olóore yín gbogbo ohun tí mú yẹn ṣiṣẹ́ ti fi máa pò fún ẹ̀ níwájú ọlọ́run ọlọ́dàkùn má ṣe àwọn nǹkan náà má ṣe lójú kòkòrò fún yín ọlá àti tóbi ọlọ́run. àwọn ní ká sọ̀rọ̀ nípa ìṣèlú àti Islam ojú wo ni Islam òun ló fi wo òṣèlú bàbá ń sọ̀rọ̀ nípa Islam àtòṣèlú ó yẹ kí á gbé ọ̀rọ̀ òṣèlú ká sí Islam nítorí pé ìsìláàmù tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọláwọn ẹ̀sà kan gbogbo tá a bá sì rí tó nírú ẹ̀sà báyìí kò gbọ́dọ̀ má pàtàkì ìṣèlú ìsìláàmù tá ń sọ̀rọ̀ ẹ̀ tá a ní káwá wò lábala ìṣèlú ẹ̀sìn kan ní bínú rọ̀bà níjò ẹ̀sìn tó ní ẹ̀sà ìsónípọ̀ mọ́ba tó dání òun ní ìsìláàmù. bí ìsìláàmù bá jẹ́rú ẹ̀sìn yìí rọ̀bà níyùn tó ní ìsúnipọ̀ tó jẹ mọ́tọ́lọ́ ó yẹ kájà mọ̀ pẹ̀lú ẹ̀sìn yẹn kò ní sáláì má àgbékalẹ̀ fún ìṣèlú fúnlẹ̀ ayé ọmọnìyàn nítorí pé ń bá jẹ mọ́tọ́lọ́ ta ló jẹ mọ́tọ́lọ́ ní wípé ọba ọmọnìyàn òun ló gbé nǹkan náà kalẹ̀ kò sì ní gbé nǹkan kẹ́kálẹ̀ kó wo kó dìbàjẹ́ gẹ́gẹ́ bí àyàtà ṣe ṣáájú tà ké ṣáájú fún wa. ìgbà tó ti tọ̀dọ̀ ọlọ́wọ́ tí gbogbo wọ́n sì gbà wípé ẹni tó dá ọmọnìyàn òun lọ́lọ́run subhanahu wa ta'ala kódà bẹ́ẹ̀ sọ fún ẹni tí ń sapó sídìí òkúta tẹ́ ó kó ẹ̀kú borí tó ń pè rẹ̀ ní bàbá kan tó ti ọ̀run dé bẹ́ẹ̀ bá bí léèrè pé ta lọ́jà ohun tí ó sọ fún yín nìyẹn ni pé ọlọ́run lọ́jà wọ́n lè kí n sọ àìsàn من خلق السماوات والأرض ليقولن الله ọlọ́run níbẹ̀ bá bí wọ́n léèrè pé sọ́mà àtìlẹ̀ àtàwọn ta lẹni tó dá ìtú wọn sọ náà nípa ọlọ́run ni bẹ́ẹ̀ bá wọ́n léèrè akẹ̀bẹ̀rí náà léèrè pé ta wọn ọlọ́run náà gbogbo wa nìgbàgbọ́ wa lọ́jọ́pọ̀ lórí wípé Ọlọ́hun subhanahu wa ta'ala òun lọ́ba tó dá wa tọ́ba wa jẹ́ sí wípé ìsìláàmù tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ní bàtán pẹ̀lú ọlọ́run tó dọ́mọnìyàn ọlọ́run ò ní fi ìsìláàmù kalẹ̀ bí ẹ̀sìn kọ́mọ́rì sí ohun tó jẹ mọ́ ìsìlú ọmọnìyàn ìsìláàmù ẹ̀sìn kan tó ní bàtán pẹ̀lú ọlọ́run nínú masdar wal manhaj níbi tá a ti mú wá àti fún ọmọnìyàn nínú ẹ̀sìn yìí obìnrin gbé kàn gbọ́dọ̀ mọ́sọ nípa sílù nítorí wípé tó níbàṣẹ pẹ̀lú tọ́lọ́ọ̀ni ọlọ́run sọ fún wa nínú ẹsẹ̀ wúrà kan bóyá nìsá nìkan bí àyà ọgọ́rùn-ún kan àti ọlọ́run yúwa ọlọ́run ní mo pè yí èèyàn ẹni pé gbogbo èèyàn ló pè nítorí pé ẹ̀sìn tó wá fún gbogbo ènìyàn òun ni Islam tá ń sọ̀rọ̀ rẹ̀ tá wá ń wò tá fi ń wò sílú ẹ̀sìn tó ní bàtà sọ́dọ̀ ọlọ́run ni kò gbọ́dọ̀ mọ́ sọ nípa ìṣèlú nílé ayé ọmọnìyàn ọlọ́run mo pè yí ọmọnìyàn kọ̀díjà akọ̀ǹbòrò àánú mi rọ́bìkan ọlọ́run Islam tá mú wá fún yìí ẹ̀sìn tó ní kẹ̀kẹ́ sí ń darí ẹ̀yìn kìí ṣe wípé nìkan kà wí tó wù ọlọ́run ní ìsìláàmù sàmúwá fún yìí fòránù mi rọ́bìkùn àròjàrí kẹ́lí sàmúwá látọ̀dọ̀ ọba tó dá tó sì lóhun òní fi ilẹ̀ sínú rárẹ̀ òun òní fi sílẹ̀ sí bí àìbálẹ̀ ọkàn òun ọmọ ọláwọ tí ó máa ń yín níwèé bẹ́ẹ̀ sì sílé ayé yín bẹ́ẹ̀ sì yín nípa ohun tá à ń pè ní ìṣèlú ọlọ́ni wa anzalina ilaykum nuran mubina bá a fẹ́ sọ fúláàmù kalẹ̀ là ń sọ ìmọ́lẹ̀ tó fojú hàn tó lè jẹ́ ìtọ́sán fún yín ìríran fún yín lórí ilé ayé yín níbo míì ọlọ́run tún sọ fún wa látara wípé Islam ẹ̀sìn tó nílànà tó so mọ́tò ọlọ́run ni kò nípa àṣèlú bóyá nínú súrọ́tù Yusuf súrà kejìlá ní nǹkan bí ayà kẹtàdé ní ọgọ́tẹ̀ Allah subhanahu wa ta'ala oníyàyò àná ọlọ́run ní gbogbo ẹ̀yin ọmọnìyàn qad ja'atkum maw'izatun min rabbikum wá àti tìbí wá báyìí látọ̀dọ̀ ọba yìí wọ̀ṣìfọ́ọ̀wù lima fi sudur ìsá àfirú sí ìwòsàn ní gbogbo tí mẹ́ńdà yá yìí yóò ṣe wòsàn bóyá ìrònú kankan pílẹ̀ ayé wa yìí bó la ti fẹ́ tó kí yóò fi tó dáadáa àwọn òun la fẹ́ fi sẹ́dárí àwọn òun la fẹ́ yàn àwọn òun la fẹ́ gbé ìtòdárí ìlú ilé lọ́wọ́ ọlọ́ni gbogbo tó lè ṣe wòsàn sí bẹ́ńgà ayá yìí àti sọ̀kalẹ̀ fún ṣùgbọ́n àwùlí máa fi sòdò ọlọ́wọ́ parí ọ̀rọ̀ oníwà ó jẹ́ wà rahmatan lil mu'minin bí èèyàn bá lè gba sáà sọ̀kalẹ̀ fún yín tẹ́ ẹ bá gbàgbọ́ ìtọ́sọ́nà ni ìkẹ́sìn ni fún gbogbo ẹni tó bá gbàgbọ́ islam ta sọ̀rọ̀ nípa yìí nípa òṣèlú mo sọ fún wa ẹ̀sìn tún ní àwọn ẹ̀ka kan ni tó jẹ́ sí wípé ọgbọ́ọ̀tọ̀ má sọ nípa òṣèlú torí pé ti wa bígún ìsàlìyò ẹ̀sìn ọmọnìyàn ni ẹ̀sìn tá a bá sì pèlẹ́ sí ọmọnìyàn ọgbọ́ọ̀tọ̀ má rí sí ìṣèlú ọmọnìyàn torí ìṣèlú ọmọnìyàn náà ní í ọmọnìyàn tí kò bá ti sí ìṣèlú tọ́dá kò sí fi ń jẹ́ ọmọnìyàn ìjọmọnìyàn àtọmọnìyàn méjèèjì jọ rìn ní títọmọnìyàn ọ̀bá sí ọmọnìyàn ló lè dádùn ìjọmọnìyàn la gbé kalẹ̀ tá a gbé kalẹ̀ fún ìṣẹ̀lẹ̀ ayé ọmọnìyàn tí yóò máa sọ bọ́mọnìyàn ó sì máa ṣe tí ọ̀bá wá sí sáà tí jẹ́ ìjọmọnìyàn nínú ẹ̀sìn kan kò sí tó lè darí nínú ilé ayé ọmọnìyàn ìsìláàmù yìí ó ní tí ń jẹ́ ìjọmọ́nìyàn nítorí bó ti fẹ́ ta aran sí wa ọmọnìyàn bí wa ni laqad ja'akumur rasulun min anfusikum tọ́ba rí bẹ́ẹ̀ òun náà gbáyé báwa náà sí ń gbáyé tọ́ba ti jọmọ́nìyàn òun náà máa ní àwọn ìmọ̀ fẹ̀mí sí àwọn kankan nínú ilé ayé tá a yìí báwa náà ṣe ń fẹ̀mí sí ọyẹ yẹ àtò kọ́ bá ìrìnà wa ọmọnìyà ni ìtọ́bá mú wa tá a fi ronú wípé ìrìnà wa ọyẹ yẹ ọba ìgbòkègbodò wa kó ní àtò wa ó ní àtò àwọn àrónúkọ ọmọnìyàn nílé ayé ọmọnìyàn jẹ́ sí wípé Islam ẹ̀sìn tó a tí pé àgbọ́dọ̀ wá sí lára rẹ̀ ohun tí ó ma fi àtò ìṣẹ̀lẹ̀ ayé ọmọnìyà tọ̀rọ̀ náà nílẹ̀ kọ̀dìjà akọ̀mọ̀ rọ̀súlù min anfusikum ọlọ́run àti rántí yín ti dé kan min anfusikum tó jẹ́ pé ọmọnìyàn bí òun náà ni ńlá Muhammad ọlọ́run ní kó sọ fáwọn èèyàn wípé gbogbo tẹ́ bùkátà nílé ayé yín àti fi rán mi sí yín òun tẹ́ fi tólé ayé yín àti fi rán mi sí yín gbogbo ètò ayé yín àfihàn mi nítorí pọ́mọ nìyàn ní mí bí yí ọlọ́run ní kó kéde ẹ̀ fún èèyàn inú suratul Fussilat bí àyà kẹfẹ́ ọlọ́run ní sọ fún wa pé kú ni innama ana basharun mithlukum agbára bí yín ilẹ̀ mi náà ṣe ẹnu tí mo fi yàtọ̀ sí ni wípé yóò ha ìlẹ́jà wọ́n mi sẹ́mi látòkè ọ̀run tíri yìí bá rí bẹ́ẹ̀ táà ti mọ̀ wípé ẹ̀sìn wa ẹ̀sìn tó ní ohun tí ń jọ ọmọnìyàn lára ni ajẹ́sí wípé a ohun tá à ń pè ní ìṣèlú a jìnnà nínú ilé ayé ọmọnìyàn tàbá ń sọ̀rọ̀ ìṣèlú à ń sọ nípa gbogbo ohun tó yí ọmọnìyàn ká torí gbogbo ẹ̀ pátá òun ló ní ìṣèlú tiẹ̀ ìnáwó ni ìbágbépọ̀ ni ìkẹ́kọ̀ọ́ ni gbogbo àwọn ìkẹ́kọ̀ọ́ kan yìí òun ló ní ìṣèlú ẹ̀ oníbà àti ṣe é tàbá wọ́n sọ̀rọ̀ nípa àṣèlú àti islam islam pàtàkì ẹ̀ kánẹ́sẹ̀ kalẹ̀ fún ìdájọ́ àti ààtò nínú ilé ayé ọmọnìyàn ìdí islam gan pé ní àmánà àmánà ló pé ohun gbà àtúnṣe ọlọ́ tàá béèrè nípa ẹ̀ ó túmọ̀ sí pẹ́sìn ó fẹ́ pẹ́sìn nípa sọ yìí gángan ẹ̀sìn ni kèé sọ ohun tá a gbọ́dọ̀ máa rí ní ohun tá a sin láyé tí ó sì tán sílé ayé gẹ́gẹ́ bí gbogbo àwa táwọn sì ṣèlú lónìí bá a tẹ̀rọ ṣèlú sí. ìta ṣe nílé ayé yìí tó sì tán sí ilé ayé òun la kà ṣèlú sí. kẹ́là wà alifu kẹ́là ìṣèlú ò rí bẹ́ẹ̀ nítorí wípé òun ṣe ààtò lórí ilé ayé ọmọnìyàn tẹ́dọ̀ ọmọnìyàn tọ́dá tọ́ba ọmọnìyàn tọ́dá tí sì retí bọ́wọ́ làgbékalẹ̀ yìí tẹ́ ẹ ṣe fún wa ẹ padà jíyẹn níwájú Allah subhanahu wa ta'ala àkọ́kọ́ ọ̀rọ̀ rí tá a bá ń sojú tí ìsìláàmù fi wò sínú ó wò ó gẹ́gẹ́ bí ẹ̀sìn àtìwí ọ̀rọ̀ ni ká sọ wípé ọ̀tọ̀ lòṣèlú ọ̀tọ̀ ní ẹ̀sìn àtìwí ọ̀rọ̀ ni nígbà tá a bá fẹ́ da èèpẹ̀ mọ́yọ̀ tá a fẹ́ da èèpẹ̀ mọ́yọ̀ tàfẹ́ fọ́jú ẹ̀pọ̀ tààfẹ́ jẹ́ káwọn èèyàn ọmọ orí tọ́lọ̀ ń ṣe fún wọn tààfẹ́ káwọn ọmọ ènìyàn ó mọ orí àtìkẹ́ tọ́lọ̀ ń ṣe fún wọn afẹ́ fi ọ̀bẹ ẹ̀yìn afẹ́ fi di àwọn ọmọ ènìyàn níṣu òun láàtọ̀ fún wọn wípé ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní òṣèlú ìtọ́ bá ọtí ọ̀rọ̀ yìí bá fi lè wọlé ajẹ́pẹ́ ìṣèlú rẹ̀ ọlọ dá ẹ̀dá ẹgbẹ́ ẹ̀dá tí é lọ́tọ̀ tọ́wà máa dádarí wọn bóyá dè fi lọ́tọ̀ jọ tó fi rọ́bà ṣe wọn mà tọ́wà máa wọn máa lo orí rẹ lórí wọn kò ní jẹ́ ẹ̀dá tí Ọlọ́hun subhanahu tọ́dá gbogbo ìgbà tí a bá ti fi ọ́ sórí tó ń jẹ́ pé lórí ohunkóhun tó ọba ṣe wíbẹ̀ Allah tó dá yóò bi ọ́ léèrè nípa rẹ̀ yóò bi ọ́ léèrè nípa ẹ̀ pé báwo ló ti ṣe kódà kọjá nínú ẹ̀dẹ̀ rẹ̀ kọjá nínú ẹ̀dẹ̀ rẹ̀ ìṣèlú ọbẹ̀rẹ̀ nínú ẹ̀dẹ̀ mọ́ wò wípé èmi nínú ẹ̀dẹ̀ yìí òun tó bá wù mí òun ni mo lè ṣe mẹ́ nínú nítorí fáwọn tó ń darí nínú ilé rẹ ẹ̀dá ọmọnìyàn ni òun ṣẹ̀dá tọ́jà rẹ̀ igi kọ́ lọ tọ́ lọ sẹ́lẹ̀kọ tó ń ṣe bó ṣe wọ̀ ọ́ kèé ẹ tó ń sìn tọ́lọ̀ ń rọ̀ lójú fún ọ bọ́bá wo lè mú kankan pa bọ́bá wo lè fi kan lẹ̀kọ́ ọmọ pa kèé ọ̀sìn rẹ òun làwọn tó a ní kọ́ wá pàtó ìdarílé lórí àwọn ẹ̀dá gbogbo ọgbà tí èèyàn bá ti wá ń tẹ nǹkankan ní àtò lórí wọn òun tọ́jú àmánà tọ́lọ̀ subhanahu wa ta'ala tí ó béèrè nípa rẹ̀ ọ̀rọ̀ mi tí mo sọ lórí pé tá a bá ń sọ̀rọ̀ òṣèlú àtiwé ọ̀rọ̀ ni ká sọ wípé ọ̀tọ̀lẹ̀sìn ọ̀tọ̀lẹ̀sẹ̀lú bí àyè bá gbà mí irun tó yàn lẹ́nu ọ̀rọ̀ lórí ẹ̀ ìgbà tọ́rọ̀ yẹn gán jáde tó di táwọn tí kò yéénù Islam náà ń pariwo ẹ kiri ó nígbà tó jáde ọ̀sẹ̀ni sọ́mọ̀rọ̀ yẹn ní gbogbo ìgbà tí Islam sọ bẹ̀rẹ̀ ọlọ́sùkò sọ̀rọ̀ ń jáde wípé ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní ìṣèlú nígbà táwọn ọmọnìyàn tí wọ́n fẹ́ kọ́ epo mọ́ iyọ̀ tí wọ́n fẹ́ da ìrẹsì mọ́ òkúta tí wọ́n fẹ́ fi ọ̀bẹ ẹ̀yìn máa jẹ ọmọnìyàn nísú wọ́n fẹ́ yẹjú ẹ̀ wọ́n fẹ́ yẹjú ìṣèlú àti wọ́n ò níbi tọ́lọ́wọ́ bí wọ́n bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bẹ̀ ní kọ̀ọ̀kan léèrè tó wà nípò darí bàbá sọ̀rọ̀ pẹ̀lú ẹja gbọ̀dì kágbọ̀ yí jìnnà kéde kìdá àwọn tí ń jáde lónìí wípé àwọn fẹ́ darí gbègbélé ìjọba òun nìkan kọ́ lo òṣèlú àyè tá a wà tá a ti ń gbọ́ wà yìí òṣèlú kan ni wọ́n fi ń darí ẹ̀ ibi tá a wà tá a ti ń gbọ́ mi òṣèlú kan òun ni wọ́n fi ń darí rẹ̀ tó náà wá wà lábẹ́ ìṣèlú kan gbogbo ẹ̀ pátá Ọlọ́hun subhanahu wa yóò béèrè nípa ẹ̀ báwo la ti ṣe òun ni Islam ẹ̀sìn wa òun ló fi rí ìṣèlú táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ yìí gẹ́gẹ́ bí àmánà ohun tá a gbà tá a fi pamọ́ sí ìyàn lọ ohun kóhun tó rí kọ́ jẹ́ bóyá olórí ilé iṣẹ́ ni bóyá adarí ètò ni bí ọmọ ìyá mi tí wọ́n sọ́kọ̀ ètò òṣèlú kan náà làwọn náà fi ń ṣe ìfẹ́ ṣe yìí bọ́ọ̀ la ti ń ṣe ọlọ́run obìnrin rẹ̀ bọ́ yá ọ̀gá bàbá inú ilé ni tó jẹ́ darí inú ilé òṣèlú kan ni ọlọ́run obìnrin ọ̀gá iléèwé ọ̀gá ilé ẹ̀kọ́ ọ̀gá ọmọ afẹ́ lẹ́nu ọ̀kọ́fẹ́ ìṣèlú kan lọ́mọ lò lórí àwọn ọmọ afẹ́ rẹ̀ ṣèlú ni tèyí tó hàn jù òun làwọn tẹ́ wà ní pèpele ìjọba tí ń darí wa tàbá sọ̀rọ̀ òṣèlú ibẹ̀ lọ́pọlọ wa òun ni máa ń lọ́nà ọlọ́wọ́ béèrè nípa àṣèlú dènù mọ́sálásí ìṣèlú ni bóòlù lè mọ́mú ṣe ń darí àwọn ọmọ àjọ ìṣèlú ni ọlọ́run subhanahu wa ta'ala yóò béèrè rẹ̀ gbogbo tí ń jákòóso tí ń jẹ́ darí àmánà ni tọ́lọ́run subhanahu wa ta'ala tó fi sínú ọrùn gbogbo ẹni tá a bá pè ládarí bẹ̀rẹ̀ lẹ́ni tí ń darí gbogbo orílẹ̀-èdè òun lọ́gàjì nínú darí tàbá wá ń wo lọ tó fi dé adìnà rúkúbà bẹ́ẹ̀ nà náà àwọn bẹ́ẹ̀ nà lè àmì yìí ó fi dé rí ẹni tó kéré jù nínú gbogbo ẹni tá a lè pè lóṣìṣẹ́ lábẹ́ ìjọba gbogbo wọn lọ́wọ́ bí wọ́n léèrè nípa bóun ni wọ́n ṣe ṣe ètò ìjọba yìí ọlọ́run béèrè òun lọ́lọ́run subhanahu wa ta'ala ọ̀sọ̀ fún akpé iná àrọ́gbìnrin àmà ìdàtà alẹ́sàmáwáṣí wal ard suratul ahzab wẹ̀ntìbá adarí ayé ọlọ́run la gbé lọ bá sánmà agbé fa abayna wa òkè ilẹ̀ sánmà wọ́n yarí wọ́n láwọn olè darí ayé sáwọn ìṣèlú àwọn ọ̀fẹ́rí sí nítorí pé wọ́n mọ̀ mbẹ́mbẹ́ ṣùgbọ́n lọ ní hamala ọmọ ọlọ́run kí ló dé torí pé ìnáwó káàna bọ̀lúùmán jàhúlà tọ́rọ́ náà bùsí lọ́mìyàn torí àbòsí tí ó ṣe ìjàmbá tó fẹ́ ṣe ọjọ́ sẹ́ǹtì àmọ́ náà nìṣèlú eléyìí tó jẹ́ sí pé gbogbo ta bá lè túmọ̀ ẹ̀ sínú ayé yẹn òun ló túmọ̀ sí òun ló jẹ́ Rasulu Karim sallallahu alayhi wa òun ló fi kí gbogbo èèyàn nílọ̀ torí ṣe pàtàkì ọkọ̀ fún abdulrahman bùnú samra anábì láti máa kọ fún pé yá abdulrahman ìrẹ́ abdulrahman láàkàtà alìlẹ̀ má fún pò má fún ipò nítorí òun làwọn ń kiri lónìí gbogbo fi ẹ̀ kódà ádámọ̀ yìí tó kò ṣùgbọ́n sì torí ohun táwọn wá níbi ẹ̀ kéré sí torí àti ṣẹṣẹ́ fún àwọn ọmọnìyàn àti torí ayé ọmọnìyàn òun kọ́ làwọn lọ síbi ẹ̀ orúkọ àtúwò ayé òun lọ̀pọ̀lọpọ̀ ní sáré rẹ̀ ààrẹ ti wípé ohun táwọn lọ béèrè yìí àmọ́ náà ní gbogbo àyè tí wọ́n bá fi wá síbẹ̀ ohun tọ́lọ̀ sùbàánù wọ̀ sáàlà tí ó bí wá léèrè nípa ẹni òun ló mú ànábì máa sọ fún Abdulrahman wípé rẹ̀ Abdulrahman la tas'al alèlèbì máa rà bọ́ béèrè nípa ipò wípé ẹ̀sìn mi sáàyè kan fa ìmẹ́ka àtọ́jà àmọ́sí alàtì tọ́ ọba lọ béèrè ẹ̀ nínú ẹgbẹ́ kan tàbí nínú agbára ẹnìkan tó mi lè fi ibẹ̀ tí wọ́n sì fún ọ anabi ni wò kílìsà ilé ya wọ́n dada o ọlọ́wọ́ pé wọ́n dada o àkàmà wò bó ti dé torí wọ́n ló béèrè mi ti fẹ́ máa fọ́ nígbà tí ọ̀rọ̀ bá ń lọ tá a bá ń sọ pé kí làwọn àwọn ẹ̀ka tá a máa ń rí lára èèyàn tá a fi sípò ìmọ̀ ìyànà rẹ̀ ẹ̀ṣẹ̀ gbogbo èèyàn òun là á fi sípò òṣèlú ipò darí ìlú ó láwọn ohun ẹ̀sà tí Islam tó gbé kalẹ̀ lára èèyàn tó fẹ́ kárí lára ká tó lè rí pọ́ tọ́ sí ipò kan láwùjọ ọmọnìyàn àbẹ́bí ni wọ́n béèrè nípa ipò tó ọba béèrè ẹ̀ tí wọ́n sì fọ àdàdà ọ̀ ṣùgbọ́n wà ní ọ̀rọ̀ tí ìta tọ́gbọ́ pẹ̀lú èèyàn náà bá wá pè ọ́ pé lámọ́ rí ọmọ kan sí àyè yìí tó ṣe ti ìmọ̀ ní ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀ àyè yìí ààyè ibi tó ọ̀tọ́ sí ni adábìnrin tí wọ́n bọ́ wá fún ọ nìgéèrè mọ̀ alàfin tí èyí sì wọ́n lọ béèrè ẹ̀ ọlọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́ lórí ẹ̀ èyí ń sọ bí Islam bó ṣe pàtàkì ipò tó nípò míì anábì tó ń sọ wípé ìnáka ẹ̀yọ́ ọmọnìyàn sẹ̀tẹ̀rùsúnà alàrí ìmára àsìkò kan bọ̀ tẹ́ ma sáré fún ipò ayé èmi ni ẹbí bẹ̀ èmi ni ẹ̀yàn ayé ma sáré rẹ̀ kódà ẹlòmí ọkọ̀ bẹ́ẹ̀mí ẹlòmí ń bá tán sí ní ti torí ipò ọ̀fẹ́ dépò kàláyé ànábì lásìkò kan tàrùsùn alẹ́lì máa ra tẹ́ takúnù nadamatan yawm al-qiyamah ipò kan sáré ẹ̀ká àkiri iṣẹ́ ìkùnṣẹ́ ẹ̀wó nítorí iṣẹ́ fẹ́ jẹ láyé ànábì ní àbámọ̀ ni ó padà jẹ́ tọ́ba dìjọ́ àlùkìyàmà ẹlòmíràn jẹ́ ká àtàǹpàkò rẹ̀ nígbọ̀n pé kí a ni mo wá wá bíbẹ̀ kí ni mo ń wá ní gbogbo wa ká sọ́ra ní nàdámọ̀ ni yawm al-qiyamah kí ló fi àpàdé rẹ̀ tí gbogbo ẹni tí ń wọ́pọ̀ ọ̀rùn o dìgbò lòun mú dáadáa ibi tó ń sáré ẹ̀ tó ń lọ wá wo ibi táwọn ẹbí parí ẹ̀ sí wọn náà lọ́ọ̀rọ̀ ó rí pé bẹ́ẹ̀ anábì ní gbogbo ọkọ̀ ayé tẹ̀ wá kiri o kí ló fi kí ló fi kọ́ bẹ́ẹ̀ ó ní ní ìmọ̀lẹ̀ mọ́rùdà jàdí ní yòlá máa bẹ fún mi ènìyàn tí èèyàn bá rí ipò náà tí wá fún ọ yan ipò náà tí rádùn ẹ̀ yọ tó wà nípò ànábì nípò fẹ́ sáré ẹ̀ yìí gbogbo òṣèlú tẹ́ẹ̀tù tẹ́ẹ̀wó gbogbo ìyẹ́ bàbá inú ìyàn máa nú bí ìfẹ́ máa là àwọn náà máa là àwòrán ẹ̀ ti wà láwùjọ wa sẹ́nìkan tó délẹ̀ tó pè yí tó sọ wípé ìṣẹ́mọ́ pàápàá nàìjíríà yìí èdè ìrábìjọ ẹ̀ kò sí àbí ní kálùkù ọmọ sáré pé bí ọba kú bẹ̀ ó túnmọ̀ sí wípé nǹkan yìí àti bí ti torí tọ́mọnìyàn kẹ́kẹ́ bí kò sí àǹfààní tara wa ànábì sì ní mọ́dàlá ní ìmọ̀tìlẹ̀ mọ́ọ̀dà mọ́dàlá ipò tó bára rẹ lónìí ìrìn àṣáájú láwùjọ pẹ̀lú ọyàn aya ipò tó ń fún mu tó ń rò bí ìgbà tí ò ní sá ànábì nílọ ọgbà sọwọ́ bó ṣe dùn lẹ́nu rẹ yìí bí ìsàkíyèsí bí wọ́n bí ìsàtìlẹ̀ fáàtì máa níjọ́ bá já ọyàn lẹ́nu ẹ ọkà wọlé yìí ní ìmọ̀tìlẹ̀ mọ́rùjà á wọ́n bí ìsàtìlẹ̀ fáàtì máa àdébí ẹ̀wọ̀n tó gbé ipò ayé sí ó ní ohun tí máa ń dùn ó máa ń yẹn ni àtìlẹ́bì kan náà àwọn tó darí tó jẹ́ àṣájú láwùjọ wa yìí níjọ́ kú ònípò tí wọ́n mú kó mẹ́ àwọn eh, èèyàn wa oníròyìn wọn ń bi léèrè wọ́n wá ń bí léèrè wípé bàbá bó lẹ ṣe rí ìtọ́sẹ̀lẹ̀ yìí bó lẹ ṣe rí sí à ó ti wọ́n wá ń sọ fún ọ sọ fún ti wípé ọmọ ibi tó ń lọ ibi tí èèyàn rẹ́rìn wọlé ti ń sọ jáde níjọ́ tí wí máa ń sọ fún wọn tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ní bọ́lá ti tì ní kàwé ọ̀kan bàbá ti ti lòun kéré ipò ibi tí èèyàn rẹ́rìn wọ̀ ni tí ó sọ fún jáde lànàbí fi pè ní ní màsìlì mùrùtẹ́à wà bí ìsàtìlẹ̀ fàtìmà ohun tí wọ́n dùn ó mọ́ni tí bá ń fún ni lọ́yàn rẹ̀ mú ipò ṣùgbọ́n tí wọ́n bá jáde lẹ́nu ọmú pé èyí tó mú yóò tó yáde èyàn kàwọlé ni òun làbí gbọ́dọ̀ jẹ́ pé gbogbo ibi tí a bá wà nínú ipò kápítọ̀ lọ́hùn ṣe ìṣèlú èyí ṣe ń sáàyẹ̀ ìsìnkú òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti yẹ̀ ìsìnkú òun bẹ́ẹ̀ ìyá yọ ọmọ ò ní dáa òun ní mojú tí ẹ̀ ẹ̀sìn lọ́jà mọ́pò tí sèlú tó wà yìí torí bí eléyìí kọ̀tọ́ sẹ́ni tó abọ́pẹ̀ onílàákẹ́rẹ̀ bí àǹkọ́ wa bèjọ́ wí bí wọ́n ṣe wí ẹni tó nílàákẹ́rẹ̀ ẹ̀yẹ́kùnrin àbìlà zọ́tì káwa máa yọ sí adùn kan adùn ayé kan tọwọ́ wá bà ká máa yọ sí tọ́jẹ́ sí wípé wọ̀yà kúbo àtàrà àtùnú tó jẹ́ wípé àdánù òun yọ gbẹ̀yìn fún yà ipò yìí kìí sún wáyọ̀ ohun tá a gbọ́dọ̀ ronú báwo la ti fẹ́ ṣe tí yóò fi di ohun tí ò ní di àdánù fún wa níwájú ọlọ́run abúzárì kàfárí kọlọ̀mbà ni yọnu sí i bóyá bíi àdìsí yìí náà ni a ti fẹ́ fààyè bàbá bá ní tàbí abúzárì kàfárí kọlọ̀nkọ́bà ni kẹ́ àtiwájú wa ọlọ́run sọ pé ìrì òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam alákẹ̀kàbílì ni kí ló dé gbogbo èèyàn lọ bá yàn sípò ìrí ọkọ̀ olùmírí olùmírí ìmọ̀ tó yàn lẹ́lẹ́ nígbà bá tó ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀sà táàrí láre èèyàn táàrí yàn sípò ẹ̀sìn ló ní ìṣèlú gbogbo ọgbà tá a bá ti fẹ́ yọwọ́ ẹ̀ àfẹ́ yọwọ́ ẹ̀sìn fún bẹ́ẹ̀ àfẹ́ sọ̀gbẹ́ ẹ̀yìn afẹ́ fi jẹ ọmọnìyàn fi jẹ ní sunni a gbé ìṣèlú lórí tọ́lọ́hún tọ́fẹ́ tá a ti ṣe yìí á ọmọnìyàn ìjàǹbá ọmọnìyàn ìjàǹbá Ọlọ́run subhanahu ta'ala àbúdárì sọ ẹ̀dá Muhammad ànábì èé ṣe tó ilé òun náà á ń dọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ wà nípò kẹ́ ẹ èèyàn nípò àyè ẹ̀yin tẹ́ wà nípò ẹ̀yin pé lọ́tọ́ sí ti bẹ̀rù ọlọ́run ṣe níṣẹ́ ẹ bá yàn tó bá dáa ẹ nípìn dáadáa níbẹ̀ ẹni ẹ bá yàn tí bí bá ti àwọn èèyàn táwọn èèyàn yìí fẹ́ darí òun ni kẹsì láàánú kẹwọ́ kẹmọrú àwọn èèyàn tàbẹ́ fi sí àpò ìdarí ayé àbúgbàrí ìrọ̀kárí oúnjẹ akọ́jú ẹ̀yà oúnjẹ léèrè wípèrè ànábì náà èyí sí sọ́jọ́ tí wípé gbogbo ọgbà ọmọ ń lo àwọn èèyàn síbi ipò ó lè mí rí aláàtẹ̀sàmìlì lèmi náà hàn àbúrò àdìwá sọ fún anú ọ̀rọ̀ ó ní fàtọ́rọ̀ bàbá àbíyẹ́dì alàmọ́nkàlì ànábì wá fọwọ́ gbá mi léjì ká báyìí ó fọwọ́ gbá mi léjì ká pé àbúrò àdì kèé ṣe pé ẹni tó bá wàhálà máa ń yàn sípò kèé ṣe pé lágbájá rówó gbé wá sọ́pọ̀ òun káàbí bí ìyàn pé wọ́n lọ́ọ́ lọ sí ìdarí eléyìí àyè eléyìí kìí ṣe pé nínú ẹgbẹ́ ọ̀dọ̀ mi ní lámarí wà ẹ̀mọ́tẹ́ pé òun lòun lọ́yẹ kọ́ lọ nítorí tí bá ń lọ tí bá ń dé yóò máa dé sọ́dọ̀ wa èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ ti bẹ̀rẹ̀ òun káàfin yẹn sípò ìwọ àbúgárì gàfárì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yà ábàzà ìnákàtọ̀ ìfún ìta àfi máa lò ọ́ ní wípé ẹ̀wọ̀ ọlọ́ ó máa wọ kálukú ní pẹ̀lú tọ́tọ́ sí ó nítorí pé

kódà wà iná ha yóò mọ̀ kìyàmọ́tì hìzìyàn gbogbo ẹni ọba ló kọ̀ọ̀kan tí ò lóda ojú kì ní ọ̀padà jẹ́fọ́ tọ́ba dìjọ́ àlìkìyàmọ́ ẹ̀sìn ìṣèlú ìṣèlú òun ló ní ẹ̀sìn ànábì ní gbogbo ẹni ọba lò tó lo ipò nílé ayé tí ò lóda ànábì ńlá ojútì ní ọ̀jẹ̀ fún ojútì tàlìkìyàmọ́ sì pọ̀jù ó tóbi jáyé lọ ó tó bí jùtayé lọ lójú bá ti yàn ní kíkẹ́ fàkójúwe ìlú tá tí ètò yìí ti ń jáde fi ṣàpèjúwe kálukú náà nílùú tẹ́ tí wò mí wọ́n fi ṣàdúgbò yìí náà fi ṣàpèjúwe bójú bá ti yàn lárárọ̀ wọ́n lè mọ́mọ́ kájọ́lá láyé mi tàlìkíámọ̀ rí bẹ́ẹ̀ gbogbo èèyàn ni wọ́n mọ̀ wípé lámarí ọmọ lámarí ojú ti lónìí ọlọ́kọ̀ ṣàánú wa ọlọ́run gbogbo àwọn tí Ipò kàrí ayé wà ní ọkọ̀ sáàjì àtàwọn tó ti wà mẹ́rin. Ọlọ́mọ kàlá ìkàlẹ̀lò wọ́n. Ojú ọ̀nà rẹ̀ kàlẹ̀lò wọ́n dáadáa. Fún àǹfààní, àwùjọ ọ̀la àti ọ̀la. Ànábì ní gbogbo ẹni tó bá lo ipò tí ó bá lò ó dáa. Kìzìyàn, ojú ti ni wà nàdá àmàtọ́nù. Àtàbámà kí ló fi parẹ́ ilà man àkàzà ha bí hákì ha àbí gbogbo ẹni tó bá lè tẹ́wọ́ gba ipò tí wọ́n fún bí hákì ha tó o sì fún ipò tó wà lẹ́tọ̀ọ́ ẹ̀ gbogbo tí kò yẹ béèrè fún tó o lè fún àyè tí wọ́n fi ọ́ sí tó ọmọ tó béèrè fún tó o sì fún wà á jà lẹ́bi alẹ́ ìlú ìmìnira nítorí ojúṣe rẹ kò ṣe ojúṣe rẹ ọlọ́run ní kò rí ṣe ojúṣe rẹ ní ìgbáyé gbádùn àwọn ọmọ nìyà gbogbo ẹni tó bá di òṣèlú mú bóòlù àwọn èèyàn ó sì gbé ìgbáyé gbádùn ó sì gbé ìgbáyé gbádùn níbi tó ti gbé e. Orúkọ yín lọ́dún ti wá. Àgbà ọmọdé ìlà àbí àlè. Nà, kí ni ìbéèrè yín? Àlè lọ sáré. Àyè láti rí àwọn láti wá náà gbọ́ nípa lóṣù ọlọ́ba dá wa lẹ́kọ̀ọ́ náà ọlọ́ọ̀jẹ̀ fún oṣù lọ́lọ́sọ̀ ọlọ́mọ. Àwọn nípa tí wọ́n náà lọ. Ìjọba kan lọ fẹ́ràn. Ọlọ́ba ní sẹ́yìn lè fẹ́ dáadáa. Ah, Ọlọ́wọ́ sọ gbogbo ẹ̀yin tí àwọn gbọ́ wa tẹ̀ ń wò wá nílé ọlọ́ba ní sẹ́yìn lẹ́sàn dáadáa. Èyí tó jà jù òun náà ni pé gbogbo tá a bá ń ṣe ọlọ́run fún kíá. Béèrè ah, yóò tún ra àwọn tá à náà àti gbogbo ẹni tí ń gbọ́ wa òun la fẹ́ ká máa fi orí ètò yìí àlékún sálà. ọjà ọlọ́wọ́ bá ti àti sọ́nù ètò ọlọ́wọ́ san ẹlẹ́sàn rí gbogbo ẹni kọ̀ọ̀kan wa ọlọ́wọ́ ti kí a ọlọ́wọ́ fún wa ju sí ẹ̀sìn rẹ̀ kí wa lọ ẹ̀dá fún ìbéèrè sí ẹ̀ká ní nìkẹ́ máa fi sọ́wọ́ sí wa ọlọ́wọ́ san ẹlẹ́sàn dáadáa. orúkọ mi ni zorko nẹ́ẹ̀ni kọ̀mọ̀rún. náà kí ni ìbéèrè yìí ìbéèrè mi ni wípé gẹ́gẹ́ bí àwọn sáàdùwá tí ń ṣe àlàyé fún wa nípa ọ̀rọ̀ òṣèlú ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ni wípé tí a bá rí gẹ́gẹ́ bí tí a bá sábà lọ́dọ̀ àwọn èèyàn ni pé ẹni tí ó bá wọ àlùjànnà ọlọ́run gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe máa sọ ni pé kò gbọ́dọ̀ ṣòṣèlú ṣe ǹjẹ́ ní a lè rí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí nǹkan yìí ìpèsè lóòótọ́ ni ọ̀rọ̀ yẹn pẹ̀lú báwùjọ wà sí rí ọlọ́wọ́ san olébèrè ní ẹ̀san rere kódà ìbéèrè tí ó dára púpọ̀ ní báàmù lè jẹma tí a ń sọ a ní lè tí ìdáhùn ẹ̀ nítorí torí wípé atọ́kùn tí ń jó yé mi pé àátò tẹ̀síwájú lórí ètò yìí ó sì ti wà nínú ta fẹ́ sọ náà òṣèlú ètà ń ṣe lọ àti tí Islam tí ó gbé kalẹ̀ ipò wo làwọn méjèèjì wà tí wọn bá jọ wá jẹ nǹkan kan náà sọlẹ́tọ̀ kí mùsùlùmí kó kópa nínú èyí tà ń ṣe lọ́yìn mo rò pé nínú ọ̀rọ̀ yìí ìdáhùn ọ̀ jáde sí ọ̀rọ̀ oníbèrè ẹ má fọkàn bá ètò wa lọ èyí tà sí wa lẹ́nu ẹ̀ òun ni kò tí ì ṣèlú àti ìsọ̀rọ̀ nípa ìtẹ́ bí ṣèṣèlú ọ̀rọ̀ ìṣèlú lápapọ̀ ọ̀rọ̀ tí àwọn ènìyàn wá bí ṣe ìlú a máa padà sọ ní iwájú ìṣàlẹ̀. sábà ń sọ̀rọ̀ nípa ìṣèlú ọlọ́run subhanahu wa ta'ala ó gbé kalẹ̀ fúnlẹ̀ ayé ọmọnìyàn nítorí ikọ́ mọ̀tòlá adìlẹ̀ fìlà àbùkù nítorí kálẹ̀ gbé déédé kalẹ̀ nílẹ̀ ayé ọmọnìyàn kátọ́kùn kọ́sọ ní ìta àbà tọ́ba dorí ètò àwọn kankan bíi mẹ́fà kan bẹ̀ torí tá a bá ń sọ̀rọ̀ ṣẹlú kẹsẹ̀ tá a lè sọ lérè fẹ́ lásán nǹkan mẹ́fà ń bẹ nílẹ̀ ayé ọmọ ènìyàn ọba dá àgbọ̀dọ̀ má lè nílẹ̀ ayé ọmọ yẹn mẹ́fà rẹ̀ nígbà tá a bá ń sábà lè tó àkàtúntì rẹ̀ òun láti máa pàtàkì ibi tí tí ipò òṣèlú tọ́ wà mo sọ fún wa pé ìṣèlú Islam pàtàkì ẹ̀ níbi torí àti gbé déédéé kalẹ̀ nílé ayé ọmọnìyàn torí tí ọba ti ṣèlú a máa yẹ gàba lébi ara wa ọlọ́run sì ni wà lóun la dáfò lọ́ọ̀hìn náà bàdúhùn mi ní là fasadat fil ard orí ayé hmm, àgbẹ̀ náà ni àtìmọ̀ hmm, hmm, báyìí lọ ní ètò tí ń bọ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ èyí tá a sọ ọlọ́run jẹ́ kó sẹ́ni tó wí àtàwọn tá a gbọ́ láǹfààní